الحمد لله ذي الجلال والإكرام له الملك وله الحمد وهو العزيز الحكيم اللهم صل وسلم وبارك على عبدك ورسولك محمد وعلى آله وصحبه إلى يوم الدين أما بعد أيها المسلمون والمسلمات اعلموا أن هذه الحياة الدنيا فانية وأن الدنيا دار الفناء تفنى الدنيا وما فيها يأتي فيها أقوام ويرحل منها آخرون في آن واحد تجد أطفالا تولد وأنفسا تقبر ليقفوا بين يدي العزيز الغفار قال تعالى يوم تبدل الأرض غير الأرض والسماوات وبرزوا لله الواحد القهار أيها المؤمن تذكر الهدف الذي خلقت من أجله تذكر دائما وذكر به غيرك فإنك إن أخطأته فقد خسرت وإن أصبته فقد فزت قال تعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون ولقد صور القرآن الكريم الدنيا في أقبح سورة ومثلها رسولنا الكريم عليه الصلاة والسلام بأخص مثال فقال عز وجل وما الحياة الدنيا إلا لعب وله وللدار الآخرة خير للذين يتقون أفلا تعقلون وقال سبحانه وما الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون وأكد رسولنا المصطفى صلى الله عليه وسلم هذه الحقيقة أكد على هذه الحقيقة في حديثه الشريف فقال صلى الله عليه وسلم لو كانت الدنيا لو كانت الدنيا تساوي عند الله جناح بعوضة ما سقى كافرا منها تربة ماء رواه الترمذي وإسناده صحيح فالدنيا يا عباد الله فالدنيا يا عباد الله حقيرة حقيرة عند الله ذليلة عند ربنا عز وجل ولذا أعطاها الكافر أعطاها للكافر والمؤمن على السواء واحرص يا عبد الله واحرص يا عبد الله واحرص يا عبد الله على الآخرة واعلم أن زبدة ما ينابه الآخرة هو تحقيق التوحيد وترك الشرك والتنديد وفقنا الله وإياكم وفقني الله وإياكم لمرضاته إنه هو السميع العليم الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أتي أطلق الله وبعد عليه الصلاة أتي السلام فهو النبي وجزاوة يرسل الله بسي النبي محمد sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run kó máa bá òjíṣẹ́ wa bí ṣe ń bá òjíṣẹ́ wa kó máa bá wọn ará ilé wọn tí wọ́n tẹ̀lé wọn kó tó máa bá gbogbo àwọn sàhábà lẹ́yìn yọ nìkan kan sílẹ̀ nínú wọn àwọn tá a tẹ̀lé wọn náà ọlọ́run ọba kó jẹ́ ká nípìn nínú àsọ̀lá àti àsàlámù tá a fún ànábì Muhammad sallallahu alayhi

tí wọ́n bá ní kí lórúkọ ilé ayé náà àwọn oríkì ilé ayé ìyẹnì fún ilé títà ilé tó lópin ilé ayé dáwà ẹ lọ́wọ́ fi ayé ọ̀tán nǹkan bẹnu ayé náà ọ̀tán o ìgbà a máa wà tí ọkọ̀ rẹ bá gbó má ọmọ rí ńlẹ̀ lọ́wọ́ fún tó ilé ayé tẹ́ wọ́n nì àkíkọ ọ̀tán dáàtú ọ̀tán gbogbo nǹkan ń bẹnu àwọn ènìyàn a máa rí wa pé àwọn èèyàn kan máa dáyé àwọn èèyàn kan sì máa lọ láyé àwọn èèyàn kan máa dáyé àwọn èèyàn kan àwọn tó lọ ní tí wọ́n ti tànà Allahu Akbar àwọn tó dé náà àwọn náà lọ àwọn tó ń lọ lẹ́ni àwọn náà ti kọ́kọ́ dé lánàá tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo ń tó bá wọnú ayé yóò jáde ń bẹ̀ gbogbo ń tó bá dénú ayé yóò lọ ṣùgbọ́n ayé gangan fún ara rẹ̀ tá ń ta ayé nú ẹ̀yí ó náà fàníyà ní tí ọ̀tá ni ní àkókò kan náà nínú àwọn ìmọ̀ ayé nínú àwọn nǹkan tí máa yà nílẹ̀ nínú ètò ayé tọ́lọ̀wọ̀n ń jásá yí ó náà ni pé ní àkókò kan náà ẹ máa rí àwọn ọmọ kéékèèké jẹun wáyé lákòókò kan náà ẹ sì rí àwọn ẹ̀dẹ́ ènìyàn kan tí wọ́n ń ayé ewu ọmọ ni wọ́n sì lákòókò kan náà ní seconds kan náà ní ṣẹ́jú kan náà àwọn kan dáyé àwọn kan sì ń lọ nínú àwọn ìmọ̀ ayé nù tó jẹ́ sí pé nǹkan tó takora wọn méjì tí ó sì máa ṣẹlẹ̀ mẹ́ ẹ̀ràn pé tí àbá sọ pé o lè máa lọ tàbí kọ́ máa bọ̀ o lè máa lọ kọ́ máa bọ̀ lákòókò kan náà àkókò kan máa lọ àkókò kan máa bọ̀ ṣùgbọ́n ayé ọ ń lọ lákòókò kan náà ó tún ń bọ̀ lákòókò kan náà ó ń tutù lákòókò kan náà ó ń gbóná lákòókò kan náà ó ń dùn lákòókò kan náà ó sì ń kúrò lákòókò kan náà èèyàn ń dáyé lákòókò kan àwọn èèyàn sì ń kúrò ara àwọn ìmọ̀ ayé nà ní ló fi jẹ́ sí pé ilé ayé yìí ọlọ́run ọba wa subhanahu wa ta'ala ó wa púpọ̀ mi ní o torí kí la fi dọ́ o rántí o kí ni àti ọ ìwọ náà ò lè ṣe nǹkan o ní ìtọ́ gbàlérò pẹ̀lú ẹ̀ ìwọ sákọ̀ lọ dára rẹ ọ ìwọ náà máa ń kọ́ pé ìwọ kọ́ lọ dá mi bí olúwa ọlọ́run nìkan ló yìí oléròǹgbà lórí wa wá rántí èròǹgbà ọlọ́run lórí rẹ̀ tí n tó ń lé kiri ayé lọ́lọ́run gbèrò pẹ̀lú ẹ̀ tó fi dá ni tó bá jẹ́ sí pé ọ̀tọ̀ ni ìyá tètè padà ó káyé ó tó bọ́mọ ọlọ́wọ́ ayé ń tán o ìwọ náà ti tàn bẹ̀ o nǹkan ẹ̀dẹ̀ dá ọ nítorí ẹ̀ tóbi ní àwọn àṣáyí tó ní àwọn àkọlẹ̀ ayínilé tó ní ara káàrin ayínika tó ní káwà fẹ́yàwó ní ayíníyàwó tó ní káwà lọ́kọ ní ayílọ́kọ tó ní káwà bímọ ní ayílọ́mọ tó ní káwà dépò kan ní kájọba ní kájígbá ní kádàwó ní tó ní àwọn àṣẹnu ní tó bá jẹ́ sí pé náà ní tọ́wọ́ bá ti sí ọ̀pá ìmọ̀ tó bá jẹ́ sí pọ́tọ̀ ní nǹkan tó lọ ní ọwá sí tó wá sí ọ̀sọ́ kí lè rúngbà ọlọ́run tó fi jọ wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́run sọ máa láì tẹ̀sí máa áyà tí ó gùn sí báyìí hàn wa ma khalaqtul jinna wal insa illa liya'budun gbólóhùn mẹ́fà sórí wọ́ọ̀dù mẹ́fà ní bẹ́ẹ̀ ọlọ́run ọba sọ máa láì tẹ̀sí bẹ́ẹ̀ mẹ́fà ní bẹ́ẹ̀ tí wọ́n bá ní kí nítorí kí ọlọ́run ọba fi já ọ sáyé bọ́ba ogún ọdún láyé tó fi kúrò láyé lọ́mọ pé ó lérò ń gbọ́ ọlọ́run tó gbàlérò pẹ̀lú ẹ̀ tó o bá sí ọ̀pá tó o bá ti ṣe òlù ọwọ́ yóò fò nìyẹn kí ló dé tọ́lá wọn bá ti dá bọ́ bá sì lo ọgbọ̀n ọdún àbọ́gbọ́n ọdún lọ àbó tí ẹ̀ lòjù bẹ́ẹ̀ lọ́láyé ní tọ́ pẹ́ láyé ìmọ̀pẹ́ sí máa pẹ́ díẹ̀ sí máa wí ní èdè Yorùbá tó o bá pẹ́ tó bá ń láyé tó o bá ti ń torí nǹkan ẹ̀ dá ọ ọ̀tọ̀ọ̀tọ̀ tó o bá wá lo twenty years láyé tó o ti ń tọ́lọ́ ń dá ń torí ẹ̀ ọ̀pá òye dé ń tẹ̀ o wá wẹ́n tó lọ ọgọ́rùn-ún ọdún láyé tí ò ṣe ń tọ́lọ̀ ń dá nítorí ẹ̀ ọ̀sọ̀ ọkàn wá ṣe wàhálà láyé lásán ó ṣòfò ayé ó ṣòfò àlùkìyàmọ̀ ọlọ́mọdé àtòfò ayé àtàlùkìyàmọ̀ tó wà. ọlọ́mọ bá ní wa máa ń kọ́lá kótó lè dín nínú wal ins ọlọ́run ní ní ọ̀dá àwọn ẹ̀dá yìí tí mo fẹ́ dárúkọ wọn ní ọ̀dá wọn torí nǹkan àwọn wo làwọn ẹ̀dá náà àtàwọn ẹ̀dẹ́ ènìyàn ìtawà wà nínú ìta àjọmọ̀ ẹ̀dẹ́ ènìyàn ọlọ́wọ́n olóhùn ọ̀dá àwa ẹ̀dẹ́ ènìyàn táwọn wúra wa yìí ni ọ̀dá yín ilá tí mẹ́mbẹ̀ ni wàhálà wà mẹ́ ọmọ akọlọpọtò jìnnà wà lẹ́yìn pátá látòrí ẹ̀mí rẹ tó fi kárí àwọn oríṣi ara ní ọ̀dá sí ọlá torí kò lè bá wa fi sáyé dùn sí i ní ọwá fi sìn ní ọlọ́run ọba yìí àtòjú tá a bá lò tá a bá fi sìn ọlọ́run ọba ojú òfò ló kọ ojú ń jẹ ìdí tá a bá ní tá a bá fi gbọ́ ti ọlọ́run ọba etí òfò ló kọ rẹ̀ ń jẹ ọwọ́ tá a ní tá a fi ti tọ́lọ́run ọba ọwọ́ òfò ló kọ rẹ̀ ń jẹ ọwọ́ tó ti sọ wà máa ń kọ́ lọ́kùnrin jìn ìyàwó rẹ̀ gbogbo bọ́dì ara rẹ̀ àtẹ̀mí àti bọ́dì rẹ̀ ọlọ́run ni ọ̀dà ọ̀hún torí kó lè bá máa ti gbogbo nǹkan ti láyé ìlà àlè àbòbò àti kó lè bá ti tẹ̀mí ọlọ́run kó lè bá ti jọ́sìn fún mi ọlọ́run nínú kọ́mọ́bà ti tẹ̀ bọ́ pẹ̀lú mi ọlọ́run ẹ mọ̀ pé èèyàn mẹ́ta ni wọ́n ń bẹ̀yìn ẹlòmíì gbogbo bọ́lọ̀ ń ti dá sáyé kò sí lọ́run rárá ó sì ń tẹ̀ bọ́ ìkànnì ẹni ẹlẹ́ẹ̀kejì kò sí lọ́run ṣùgbọ́n kò tẹ̀ bọ̀ ọ lẹ́ni tó jẹ́ sí pé ó ṣe tàwíì lásán ṣùgbọ́n kò sí náà yàrá kò kí wọn dáadáa ní ṣùgbọ́n kò tẹ̀bọ̀ ẹni ẹlẹ́ẹ̀kẹta òun náà lẹ́ni tó sin lọ́hùn ta'ala pẹ̀lú tàwíì dẹ̀ ẹni ẹ ọlọ́run wá lè tí mo fi ẹjẹ́ nù máa kọ́ lọ́kùn tó lè dín ọba bọ́ bá ti ọba tó fi ráyé bọ́ bá ti tẹ́ ọlọ́run ọba tó bẹ́ẹ̀ náà ló ti sòfò ayé tó o mọ́mì ní ẹ̀jẹ̀ ká rántí ní tọ́lọ́run ọba dá wa nítorí ẹ̀ òun náà ní ká sin lọ́run tó sin lọ́run tó ń máa ní ìjọ ọlọ́run tó sìn ní àbó ń sìn dáadáa ẹlòmíì máa ní ìjọ ọlọ́run tó sìn níta sọ́jà ẹja ti alọ kírun gbogbo ìjọsìn ní díásíá díásíá wọ́n fẹ́ sàlùwàlá jẹun tó lé sàlùwàlá wọ́n fẹ́ kírun díásíá kírun bí mọ́mọ́ bá pẹ́ lórí irun àti pẹ́ o ó sì mọ́yé ìgbà tó fi tò níbi atm kó tó gbowó mẹ́ ọmọ yìí dídúró tó dúró fún nǹkan ayé ọ̀sán ti ra rọ̀ sí ọlọ́run ọwọ́ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ta yí tọ́lọ́run ọ̀dá ń torí ẹ̀ tọ́lọ́run dá ń torí ẹ̀ kó fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ sí ọmọ ọ̀lọ́kọ̀tò jíìnì wọ̀lẹ̀ yìí ìlàlẹ̀ àbòdún ẹ̀dá kan já rántí o ká máa rántí títí ẹ̀ mọ́ wá sí láyé gà ẹlòmíràn máa fún wọn wáyé ẹ̀yìn fún Yorùbá abàjẹ́ ọ̀rọ̀ sọ púpọ̀ ẹni tí ọ̀bà lówó tí ò ní kí wọ́n fi ẹ̀kọ́ wáyé tàbí tí òbí máa kọ̀ wáyé subhanallah tó ọba sin lọ́wọ́ ìwọ́lọ̀ wáyé o tó ọba bímọ tó ní gbogbo ayé kó làkọ́ jẹ president gbogbo ayé tọ́lẹ́pọ̀ lọ ń darí gbogbo ayé pátápátá tó ọba sin lọ́wọ́ wáyé ọmọ akọlọkọtò ìjìnlẹ̀ wọ̀lẹ̀ yìí illa liya'budun ìrúbùdó ọba ti lé mistake tó ọba ilé ṣe ìrúǹgbà bọ́bá tí wọ́n ń lọ ń ta ó àmọ́ sọ pé èmi tí mo ń lọ yìí ó mo ní káà ó ẹ̀yin èèyàn mọ́kàn fẹ́ tẹ̀rín ni ó mo ní káà ó ẹ̀dá kan tó ní káà lóòótọ́ ó ní káà torípò òkú bẹ́ẹ̀ náà ni wọ́n náà tọ́ wáyé tọ́lọ́ ń dá tó sin lọ́hùn tọ́ wá ní mo nígbà mọ́láwo mo ò sin lọ́hùn ọ̀ wáyé o ẹ̀yin mọ́mì ní òdodo njẹ́ ọ̀jẹ̀ ká sin lọ́hùn náà láyé ìràfìtà ayé náà làwọn wọ́n bá lé ṣòkòtò àtẹ̀wù tán ó pè é yẹ mi náà ti máa wá gbádá ní ìsìn báyìí wọ́n tún lágbádá tán ó tún fi hà àwọn yẹ kí mi méjì ayé ò lè tẹ́ ọlọ́run sí èkó mẹ́ ayé ò lè tẹ́ ọlọ́run wàhálà sí ní gbogbo nǹkan tá à ní láyé ni lọ́rùn bẹ́ẹ̀ bá a jẹun wàhálà bá a fẹ́ jẹun wàhálà láti wọ́lá kò sí gbàdúrà yìí kí ẹ̀ bá ronú jẹ̀rẹ̀ dáadáa ìkànnì àwọn ọ̀rẹ́ mi ó ti rìn ní ayé ètò ìgbà ẹlẹ́bọ̀ ó ti ní láárí ọ̀fẹ́ ìtìlú ayé tí ọ̀fẹ́ ìdébẹ̀ tó bá dorí kò lè rẹ́ra ní ha lọ́pàá ah! ayé ọ̀jẹ́ kankan kí ló dé oníbo làwọn ọ̀tẹ̀ gbogbo gbádùn ayé nítòbìnrin àwọn ti ṣe gbogbo nǹkan tí yàn máa ń jẹ láyé tó dùn jù àwọn ti jẹ gbogbo nǹkan tí yàn máa ń gùn láyé tí yàn gùn láyé tó dáa jù láyé àti kìnnìkan àti gbàwó àti bísínẹ́sì àti first class gbogbo ẹ̀ làwọn ti ṣe láyé òtún bá ń tẹ́ náà dájá ọ̀la ilé ayé anábì wa alayhi salatu wa salam before ká tún sọ̀rọ̀ àti anábì wa sallallahu alayhi wa sallam tí wọ́n sọ ẹ̀jẹ̀ ká kí ìtara ní tí ò jẹ́ ká sin lọ́nà náà ní bí à ń lé ayé pàràpàrà ẹ wá lọ mọ̀ pé àwòrán ayé Al-Qur'ani gbàwòrán ayé wa fún wa sọ mọ̀ pé tí

asùmọ́lọ́wọ́ bàbá subhanahu wa ta'ala naam ẹnu ààyà kanáà al-Qur'an ọlọ́ni ayé mọ̀fẹ́ fún nǹkan méjì fún nǹkan méjèèjì yìí ọmọlúwàbí ìsábà sí ilé bẹ́ẹ̀ bá lọ́mọlúwàbí ń bẹ̀ bọ́ bá tèèsì sí níwọ̀n yóò sàríkù mẹ́ mọ̀kọ́ ọ́kúpa gbogbo àkókò ayé rẹ̀ tán yányán lọ́mọ wípé ó ti ọlọ́run ni wà mọ́lẹ̀ àyà tó dúníà ilẹ̀ aláìbùn wàlá wàmá wàmá tí mẹ́bẹ̀ ẹ̀rù jẹjẹ ló gbọ́ ẹ̀jẹ́ wà mọ́lẹ̀ àyà tó dúníà ibi tí ayé ọjà máa ń kankan ju tí mo fẹ́ wí lọ ọlọ́run sọ̀rọ̀ èsì mi ẹni tó dá nínú ìròyìn ayé fún wa nǹkan dá nǹkan bá ń ròyìn nǹkan fún wa ó yẹ ká ti ń jẹ́ káwà lórí wa ò pé sáà bí bàbá yẹn bá pàtàn rẹ fún ọ pé àjọta bí ọba yìí lórí ọyẹ kó o fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ bó wá ní ọlọ́run tó dáyé ń sọ̀tàn ayé wa ọlọ́run ní wa máa ń ha tó dún ní a gbèsè ayé tẹ̀ ń wò ní tẹ̀ ń lò ilé ayé tẹ̀ ń lò yìí tẹ̀ ń ṣe yìí yálà onílé ni o ọlọ́mọ ni o onígbà ni ọláwo ni láìfọ ayé náà onípòsì kan ni láìfọ ayé ni ọlọ́lá kan ni láìfọ ayé ni ìmọ̀kan lọ́wọ́ lára rẹ̀ ti ń jọ lé bí kí wọ́n sàn fọ̀ káàkiri lọ́tọ̀ bí wọ́n ti olókè ní ọ̀pẹ̀ olódò láìfọ ayé ni ọlọ́run gbogbo ẹ̀ pátápátá ọmọ rẹ̀ ya ayé ni ayé ni ìyàwó rẹ̀ láyé ayé ni ọkọ rẹ̀ olókìkí ni ayé ni oníkàtọ́ ní gbogbo òlu ayé ni ilé rẹ̀ lọ́ gbogbo nǹkan tí wọ́n fi sáyé rọ̀ níbẹ̀ lọ́dọ̀ rẹ̀ láìpẹ́ ọlọ́ní gbogbo ẹ̀ pátápátá wà máa lè háyà tó dúníyà gbogbo gbèsè ayé tó dáa tó dáa sòtò wà máa fi nàìjíríà àtàyè rọ̀ níbẹ̀ tó nǹkan. gbèsè ayé tó dáa lọ́wọ́ lóyún gbà yín o kìí ṣe gbèsè ayé tó ti dáwà rìn o. ẹ fi àǹkárá làwọn ọ̀gbìn bàbá wo masáàsì wa ní ìsìn àǹkárá dominate ni torí pé ọwà típà ọba ti gbé ọlọ́pàá mẹ́ta ọba ti gbé báyìí o ti wọ́n ẹlòmíín wọ àwọn aṣọ tó yẹ sí pé ó lè lò fọ́dún méje tí ò ní gbogbo ẹ sábà ń wéyìí la ilaha illallah òfin ayé ọ̀dáwọn àlú àwọn èèyàn ká ń bẹ every year ní ọmọ pààrọ̀ gbogbo àtọ́lé wọn yóò kó gbogbo yòókù síta ní wọ́n kò sí ìjọ ọ̀sìn wọ́n wà lọ bẹ aṣọ bíi twenty pẹ̀lú télọ̀ télọ̀ wà fún ta ní ń lọ́dọọdún wa mú sáyé títí tuntun sáà ní ìnáyà wá ń ayé tọ́lọ́ wọn bá ń rìn náà Kùránì bíbà ayé tó ti dáa tán ni wọ́n máa hayá tó dúníyà ayé tó dáa jùlọ tẹ́ ń ṣe láyé táwọn aláyé ń ṣe láyé ọlọ́ni tí mo fi wé ní ìlà láàrín eré ni wàláhù àtẹ̀rí àgbà eré màdé àtẹ̀rí àgbà ọlọ́ni lérè eré play game sọmọ pé ìwọ náà máa kù sọ bá wo bọ́ọ̀lù tàbí nǹkan kan ẹ̀bá ń gbádùn ẹ̀ lọ́wọ́ báyìí ẹ̀ mọ̀ pé ah, ọgbà ah, ogó ó ti kíni àmọ́ ah, láti lágbájá ọmọẹ̀yìn tọ́ lágbájá ọmọlémú nínú kankankan àsìkò tó ń sí lọ́wọ́ nìkan yìí tọ́ba ti lè parí báyìí ọ̀sán àbí ibi tí ń pa ọkọ̀ yọ máa jẹ eré tí ò nítumọ̀ fáwọn kan wà láhù yóò sì máa jẹ́ eré tó nítumọ̀ fáwọn kan ṣùgbọ́n èyí tá a túmọ̀ sí pé nítumọ̀ ní yọ ma fíìl pé òun gbádùn òun gbádùn ẹ̀ lọ́wọ́ lákòókò yẹn ṣùgbọ́n yọ ni òun náà tó jẹ́ sí pé kò ní kan kò ní kan ọlọ́nilé ayé wàmán hayatu duniya ilé ayé ọ̀jẹ́ nǹkan kan ilẹ̀ aláìbùn wọn la tọ́lọ́ ń bá dá kẹ́mìnà ó ti yé oyé wa lójú méjì náà lọ́lọ́ ń já ayé àti kíni àtọ̀run ìmọ́tò ń ti bẹ́ẹ̀ ọlọ́run ọba lọ́ba tọ́mọ̀ ọ̀rọ̀ sọ jùlọ ọlọ́run ní wàlá dáàrú láàkíọ̀ ilé kejì òun náà ní ilé gbére ilé tó bá ti wọ́ bẹ̀ tí ọ̀tá mọ́ tó ti wọ́ bẹ̀ tí ọ̀bàjẹ́ mọ́ tọ́ọ̀bá ti wọ́bẹ̀ ìgbádùn òríjínà lọ́gbà ń bẹ̀ tọ́ọ̀bá ti wọ́bẹ̀ kò sí bànújẹ́ ń bẹ̀ ta ní sáyé ìta wà yìí tí ò ní rí bànújẹ́ lónìí olónìí kọ̀sẹ́ tí ò ti rí tọ́ka ẹ̀kọ́ ọ̀nà wa kò sí ẹni tí ò ti rí tọ́ka ẹ̀kọ́ ọ̀nà wa lónìí olónìí tá a ọba sí owó ojú ẹ̀yìn láti ti alfajir tó ti kásán báyà tán títí dáago kan àbọ̀dá wà yìí wo tàbí kọ́ wá sínú ọkàn rẹ̀ tàbí kọ́ rántí ìbànújẹ́ tó ti rí kọjá ìbànújẹ́ náà ni ẹ̀ tó bá ti rántí ìbànújẹ́ tó rí kọjá ní tí ọ̀tí ọlọ́run náà ni mú lọ fẹ́ gbégbà tó ní ṣùgbọ́n ilé ayé ìtọ̀hún ilé ayé àáfíìrọ̀ ti ẹ̀ wà ládàárò láàfíìrọ̀ ilé ayé òfò nàìjíríà yìí ti ẹ̀kọ́ tó tíyàn mọ́gbádùn àrùkì àmà lọ bí ọba sílọ nàìjíríà yìí òfò mọ́kù ló pa ayé rẹ̀ olówó bá ọbádùn nàìjíríà ẹni tó ní nǹkan ayé gan àwọn ọlọ́lá gan ò fọkàn balẹ̀ ọdún tí a bá ń lọ gbogbo ẹ̀rú pa àwọn jà wá lọ ẹ̀dá kò tó bá jẹ́ pé tó wá já sí pé àrẹ̀kìyàmà rẹ̀ òkú ní òkúmọ́kù ló pa àyàláyé rẹ̀ jẹ́ okùnfà ayé okùnfà àrẹ̀kìyàmà àwọn èèyàn máa ń sọ àwọn ẹlẹ́kọ̀ọ́ máa ń sọ wípé ẹ̀yìn ará áfíríkà wọn wọ̀nyí àbíkẹ́ yáyá múra sẹ́sìn ọlọ́run dáadáa o ẹ̀yẹ ìgbádùn ayé wọ́lọ́ ìwò tèrè ni a ò gbádùn ayé o bẹ́ẹ̀ bá ló ń gbádùn ayé o yí nǹkan ni o rí jẹ́ ń pè láyé lọ́fà o tọ́ bá rí jẹ́ ń pè ní gbádùn ayé ọmọ pé ìyá mọ́yà náà ní jẹ́ wá ní áfíríkà pé ti nàìjíríà nìkan mọ̀ sọ áfíríkà generally àfàwọn funfun áfíríkà nìkan ní àsán díẹ̀ ṣùgbọ́n àwọn dúdú áfíríkà yìí ìyà gidi ní jẹwa tó ọba jáde ní òní mà ọwọ́ máa rò pé ààyè ah, ọ̀gbádùn ah, ayé lákọ̀ọ́kọ́ ti ayé kí ló ń ṣe òfò ló ń ṣe tó ń pè láyé lọ́mọ ọ̀la ẹ̀mí nàìjíríà ẹ̀mí áfíríkà ń jìyà àwọn èèyàn tó ń dá fásitì áfíríkà yà ń jìyà àfi ká múra sẹ́sìn ọlọ́run nígbà bàbá ti wá rí báyìí nìta àbájọba á sì jẹ nǹkan mi bẹ́ẹ̀ ni bá àbáráyé ṣe tó tún lùsàlùkì yá màá yá padà sọ́dọ̀ ọlọ́run ẹjá sin lọ́run bó ti tó àti bó ti yẹ anábì wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n júwe ayé fún wa ṣùgbọ́n àkókò ti lọ àmà sọ ní nǹkan wọ́n júwe ayé fún wa nǹkan afa yíwé fún wa àti kí èèyàn kọ ayé sílẹ̀ táyé bá wá kọjú sí ọ ọmọ yá mi táyé bá kọjú sí ọ má jù lọ ètò ti yé nínú ẹ̀sìn má jù ojoojúmọ́ àlójúmọ́ kù sí ọlọ́run tó wá dé ọlọ́run dá wa padà sọ́dọ̀ rẹ ọlọ́run ilé ayé májò lè fún wa mọ́ ọlọ́run wá sí ẹ̀sìn rẹ wọ̀rọ̀ wá lọ́rùn jẹ ayé wa lọ ẹlòmí ayé ní tọrọ ọ̀tọ́ra lè fẹ́ yàmà ìwọ náà wà àdúrà tó ṣe ìwọ rẹ bọ́ tẹ́wọ́ nígbà tẹ́wọ́ lórí bàbá gbogbo àdúrà rẹ kàlùkì yàmà kéré ẹlòmí ò sí ẹ̀rọ ọlọ́run jẹ́ àmì ọjà ọlọ́run jẹ́ kí ibi jẹ́ ló gbòòrò ọlọ́run jẹ́ gbá ọlọ́run jẹ́ wo ọ̀sọ̀rọ̀ àlèkè àmọ́ rẹ̀ bí ọlọ́run jẹ́ sìn ní ọjà lékún ìmọ̀ọ́nì ní ọlọ́run èèyàn mélòó ní ìṣàdúrà lékún ìmọ̀ọ́nì ní à ẹ̀já ronú ká padà sọ́dọ̀ ọlọ́run ká máa bẹ lọ́wọ́ ọba nígbà 99 fálìkì àmọ́ wa ká wá bẹ lọ́wọ́ ayé lẹ́ẹ̀kan lọ́mọ pípọ̀ bá bẹ lọ́wọ́ ayé gan tó bá ti bẹ̀rẹ̀ àlèkè àmọ́ ayé ọ̀tẹ̀lẹ̀ ẹnìkan ọlọ́run ìfẹ́ nìkan lálùkè àmọ́ nírọ̀rùn kó alùpàá lọ jẹ́ àmà bẹ́ẹ̀ anábìwá Muhammad sallallahu alaihi wasallam ni wọ́n jẹ́ àmà bẹ́ẹ̀ a ah, sọ pé ó lówó ṣùgbọ́n gbogbo iṣẹ́ ayé tó jẹ́ síbi ayé lọ́mọ̀ pé áá ah, ah, ojú yìí ti wá dáa tó báyìí ìwọ náà kọ ẹ̀sìn ọlọ́run tó sìn ní lọ fa ìrọ̀rùn ayé wa bá ọ